àdúrà. shout hallelujah. àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun. morning prayer for the new week. àgbẹ̀ ọlọ́run wa ga tó fún wa ní oore ọ̀fẹ́ ńlá. we exalt our God with this great grace. láti tún rí ìmọ́lẹ̀ àlàyé lónìí. to see today. ọ̀pọ̀lọpọ̀ ló sùn tí wọn ò jí mọ́. many slept they could not wake up. ọ̀pọ̀ ló bẹ̀rẹ̀ ọdún twenty nineteen. many started twenty nineteen. ṣùgbọ́n wọn ò rí ọjọ́ òní tí à ń sọ yìí. The grace was not for them to see today. Let's praise the kings of kings. Let's praise his holy name. I want to sing with all our strength. Èmi yóò ọ̀gá èmi ò gbé ọ̀gá bàbá o. èmi ò gbé ọ̀gá. ayérayé. wọ́n lọ. wá wọn Olúwa torí àánú rẹ̀ dúró títí láéláé. sọ pé máa gbà fún mi lọ Èdùmàrè tó bá fi mí sílẹ̀ àṣírí àtúwò sọ tẹ́wọ́ may our times be acceptable. ẹ jẹ́ ká jókòó. let's have a seat. àkọlé àdúrà wa fún àdúrà òwúrọ̀ fún ọ̀sẹ̀ tuntun yìí la mú jáde láti inú ìwé psalm. our prayer for the new week is born from the book of psalm. psalm eighteen. psalm eighteen. verse thirty-seven to thirty-nine. verse thirty-seven to thirty-nine. psalm eighteen thirty-seven to thirty-nine. psalm eighteen thirty-seven to thirty-nine. èmi ti lé àwọn ọ̀tá mi. and I have run after the enemy. èmi sì bá wọn and thou shalt restore. bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn. but I will not even go back. títí a fi run wọn. till they were consumed. èyí ni yóò jẹ́ ẹ̀rí rẹ lọ́sẹ̀ yìí ní orúkọ Jésù. this shall be your testimony this èyí ni yóò jẹ́ ọ̀rọ̀ ẹ̀rí rẹ lọ́dún yìí ní orúkọ Jésù. this shall be your testimony this. Dáfídì wípé èmi ti lé àwọn ọ̀tá mi. the person I have stopped my enemy. èmi sì bá wọn and I consumed them. bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn. that I did not even go back. títí a wọn. till they were consumed. verse thirty-eight. verse thirty-eight. èmi ṣá wọn lé ọgbẹ́. I have wound them. tí wọn kò fi lè dìde. they were able not to rise. wọ́n ṣubú lé abẹ́ ẹsẹ̀ mi. they were falling under my feet. ní orúkọ olúwa. in the name of the Lord. nínú àdúrà yìí láàárọ̀ yìí. this prayer this morning. ọ̀tá rẹ̀ á ṣubú lábẹ́ ẹsẹ̀ rẹ̀. they will fall under your feet verse thirty nine níbi tí màá ti dánu dúró. thirty nine where I will stop. ó ní nítorí ìwọ fi agbára dì mí lé àmùrè. for that has gripped me with thy strength. sí ogun náà. unto the battle ìwọ ti mú àwọn tí ó dìde sí mi tẹríba lé abẹ́ ẹsẹ̀ mi. Uh, ọ̀rọ̀ dáfídì rè nígbà tí ọlọ́run fún ní ìṣẹ́gun lórí àwọn ọ̀tá rẹ̀. what the lord of david when god gave david. dáfídì wípé èmi ti lé àwọn ọ̀tá mi. i have pursued my enemy. ó ń fi hàn wá pé lóòtítọ́ ohun tí à ń pè ní ọ̀tá wà. it made known that God will call enemy. ó ń fìdí rẹ̀ múlẹ̀ pé ìdojúkọ láti ọwọ́ ọ̀tá ó wà. establish that enemy can avenge one. ọ̀tá ilé wà. the enemy of your house. ọ̀tá òde ẹ̀jẹ̀ enemy of ọ̀tá ẹ̀jẹ̀ ni wà. enemy of the blood. ọ̀tá aládùúgbò wà. enemy of your neighbors. ọ̀tá níbi iṣẹ́ wà. enemy at the place of work. ṣùgbọ́n Dáfídì sọ pé òun lépa wọn. but then said I pursue. ọ̀tá kì í lọ sí holiday rárá. the enemy does not go for break. wọn kì í gba ìsinmi. they don't go for break. ìwọ náà máa lé wọn. you must pursue. títí tó máa fi bá wọn. till you overcome. títí tí wọ́n máa fi ṣubú ní abẹ́ ẹsẹ̀ rẹ̀. fall under your feet. ó ní èmi ti lé. said I pursue èmi ti lé. that I have pursued. àwọn ọ̀tá mi. my enemy. nínú àdúrà rẹ ìwọ náà lépa ọ̀tá. in your prayers pursue your enemy. má jẹ́ kí ọ̀tá kọ́kọ́ lépa rẹ. don't allow the enemy to pursue you. èmi ò mọ ogun tí ọ̀tá fi ń dẹ́rù bà ọ́. I don't know the battle the enemy is to afflict you. mi ò mọ ogun tí wọ́n gbé dìde sí iṣẹ́ rẹ. I don't know the battle that fights against your job. tàbí sí àwọn ọmọ rẹ. or for your children. bọ́ọ̀rọ̀ Dáfídì wí but the word of David says. èmi t lé àwọn ọ̀tá mi. I have pursued my enemy. Èmi sì bá wọn. And overtake. Bí wọn náà bá lépa wọn nínú àdúrà yìí láàárọ̀ yìí. If you pursue enemy prayers this morning. O máa bá wọn. You overtake. Sàmì dáadáa mo ló máa bá wọn. I say you overtake. Ó lé mi ò padà sẹ́yìn. I did not even go front. Títí tí wú. Èmi fi ṣe kí ni? Ẹ sọ̀rọ̀. You are not talking. Títí àfihàn wọn ìyẹn ni pé ó lépa alákọ̀ọ́kọ́ kò borí wọn ó lépa aláìkejì kò borí wọn ṣùgbọ́n ó lépa títí tó fi borí wọn tó dẹ̀ fi irun wọn sọnù. arákùnrin àti arábìnrin má jẹ́ kó rẹ̀ ọ́ ó yọ ológun tó ti ń gbàdúrà lé tó kún yẹn ò ṣẹ́ bí òṣèré dáfídì no the way David was not tired. ìwọ náà lépa títí ó fi borí wọn. to pursue till you overcome. kì í wá ṣe pé Dáfídì dédé borí wọn. not just David did not intentionally overcome. ẹ jẹ́ ká wo ẹsẹ̀ thirty nine yẹn. let's examine thirty nine ó ní nítorí ìwọ fi agbára dì mí lé àmúre sí ogun náà ó tó ìkóríta kan ọlọ́run rí pé agbára dáfídì kò ká ogun yẹn ọlọ́run fúnra rẹ̀ wá fi agbára dì í lé àmúre lẹ́yìn tí ọlọ́run fi agbára dì í lámúre ló wá sọ ní verse thirty eight yẹn ó ní èmi ṣá wọn lé ọgbẹ́ tí wọn kò fi lè dìde wọn ṣubú lé abẹ́ ẹsẹ̀ mi under my feet. àwa náà a ó béèrè fún agbára Ọlọ́run. we ask for the power. pé kó dá sí ohun tá à ń là kọjá. all we are passing through. a ó béèrè fún agbára Ọlọ́run. you ask for the power. pé kó dojú ìjà kọ àwọn ọ̀tá wa. power to overcome the enemy. ṣáájú ẹnìkan dìde. rise before someone. ó ní èmi ti lé àwọn ọ̀tá mi. that I have pursued my enemies. èmi sì bá wọn. and I will overtake them. àkọlé àdúrà wa láàárọ̀ ènìyàn. title of our prayer is. èmi ti lé àwọn ọ̀tá mi. I have pursued my enemies. mo sì bá wọn. and overtake them. yọwọ́ méjèèjì sókè. lift up your two hands. wàá gbórúkọ Jésù ní ìgbà mẹ́ta. Lord Jesus three times. bàbá mi o my father. mo dúpẹ́ lọ́wọ́ rẹ. I thank you. torí pé láti àkókò yìí lọ. henceforth. ọ̀tá yóò sọ agbára nù lórí ọ̀rọ̀ mi. the enemy will lose their power. ó yá gbàdúrà ọpẹ́ orúkọ Jésù orúkọ Jésù orúkọ Jésù bàbá mi o olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé láti òní lọ ọ̀tá mi yóò sọ agbára nù lórí ọ̀rọ̀ ayé mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ọ̀tá mi yóò sọ agbára nù lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ torí pé ọ̀tá mi yóò sọ agbára nù lórí ọ̀rọ̀ iṣẹ́ mi lórí ọ̀rọ̀ ìgbéyàwó mi olúwa o ṣe o torí pé mi yóò lé àwọn ọ̀tá mi èmi yóò bá wọn èmi yóò sì rún wọn sọnù wọn ò sì ṣubú lábẹ́ ẹsẹ̀ will fall under my feet. dúpẹ́ fún. thank him. dúpẹ́ lọ́wọ́ rẹ̀. thank him very well. gbọ́ àdúrà Jésù Olúwa wa bí ẹ̀ṣẹ̀ bá wà nínú ayé ènìyàn. if there is sin in one's life. a máa mú kí ogun ọ̀tá borí. it will make the enemy to overcome. ẹ pè Jésù lẹ́ẹ̀kan tó. call Jesus. ọlọ́run aláàánú o. God of mercy. àwọn ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi. every sin in my life. tó mú kí ogun ọ̀tá máa borí mi. that is making the enemy to overcome me. olúwa fi àánú pa ẹ̀ṣẹ̀ náà rẹ́. basically ó yá sọ ní àdúrà orúkọ jésù bàbá mi o my father gbogbo ẹ̀ṣẹ̀ tó wà nínú ayé mi every sin in my life tó mú kí ọ̀tá máa borí that I made the enemy to overcome olúwa dáríjì mi lord forgive me kó gba ẹ̀ṣẹ̀ náà rẹ and cleanse my sin olúwa dáríjì mi lord forgive me kó gba ẹ̀ṣẹ̀ náà rẹ cleanse my sin kó ní forúkọ olúwa glory be to the name jésù olúwa wa ìfẹ́ kọrin àsọtẹ́lẹ̀ yìí. I want us to sing this prophetic song. ká before we proceed further. ọ̀tá mi máa rò mí pin o ọ̀rọ̀ mi á lójú. ọ̀tá mi máa rò mí pin o ọ̀rọ̀ mi á lójú. onílé kóró onílé kóró mo gbàgbọ́ ọ̀la ń bọ̀ wá dá. sọ bẹ́ẹ̀ ọ̀tá mi máa rò mí pin o ọ̀rọ̀ mi á lójú. ọ̀tá mi máa rò ọ̀rọ̀ mi á lójú. uh, bọ̀ wá dá. Mo gbàgbọ́ bọ̀ wá ń bọ̀ wá dá. Mo gbàgbọ́ bọ̀ wá ń bọ̀ wá dá. Dáfídì wí David says. Nítorí tí ìwọ fi agbára dì mí lámùrè. For that has gripped me with her strength. Nígbà tí Ọlọ́run fi agbára dì lámùrè tán ló tún lè lépa ọ̀tá. Because when the enemy the Lord strengthened before he could overcome them. Ó bá ọ̀tá ọ̀tá dẹ̀ ṣubú lábẹ́ ẹsẹ̀ rẹ̀ gbé ọwọ́ méjèèjì sókè wá pé jésù lẹ́ẹ̀kan tó oh, bàbá mi o agbára tí ìjì kì í jà agbára tí ogun kì í borí olúwa gbé wọ̀ mí ẹ̀sán ní àdúrà orúkọ jésù bàbá mi o agbára tí ìjì kì í ta agbára tí ogun kì í borí olúwa gbé ìwọ̀ mi olúwa gbé ìwọ̀ mi olúwa gbé ìwọ̀ mi olúwa gbé ìwọ̀ mi olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára olúwa wọ̀ mí lágbára agbára tí ìjì kì í ta agbára tí ogun kì í borí olúwa gbé ìwọ̀ mi gbé ìwọ̀ mi jésù gbé ìwọ̀ mi olúwa gbé ìwọ̀ mi jésù. jésù olúwa wa. agbára tí màá fi lé ọ̀tá mi. power to pursue my enemy. agbára tí màá fi bá. power to overcome. agbára tí màá fi borí rẹ̀. and power to overcome. agbára tí yóò fi wà lábẹ́ àtẹ́lẹsẹ̀ mi. power to bàbá mi o agbára tí màá fi lé ọ̀tá mi agbára tí màá fi bá agbára tí màá fi borí rẹ̀ agbára tí yóò fi wà lábẹ́ àtẹ́lẹsẹ̀ mi olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí olúwa gbé wọ̀ sọ́bẹ̀ jésù gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí olúwa gbé wọ̀ mí jésù gbé wọ̀ mí jésù olúwa wa. Jesus alone. Sọ pé máa gba agbára o, máa gba agbára, máa gba agbára o, máa gba agbára. Káyé má bà tèmi jẹ́ o, máa gba agbára o yá. Máa gba agbára o, máa gba agbára. Olúwa máa gba agbára o, máa gba agbára. Káyé má bà tèmi jẹ́ o, máa gba agbára. Máa gba agbára o, máa gba agbára. Olúwa máa gba agbára o, máa gba agbára. Káyé má bà tèmi jẹ́ o, máa gba agbára. powers. bàbá mi o. my father. agbára. power. tí ọ̀tá ń lò lé mi lórí. enemy is against me. tó fi yọ ayé mi lẹ́nu. to torment my life. ẹ sọ agbára nù. lose your own. ẹ sọ agbára nù. lose your own. irú agbára bẹ́ẹ̀. use sọnù lànà sọnù agbára tó fi ń da ìrìn àjò rẹ rú ó dẹ gbàdúrà kí agbára yẹn kó lànà agbára tí wọ́n fi ń da iṣẹ́ rẹ rú agbára tí wọ́n fi ń yọ ìgbéyàwó rẹ lẹ́nu ó yà lànà ó yà lànà ó yà lànà ó yà lànà jésù olúwa wa sọ pé bàbá mi o. my father. ẹ fi agbára. kó má bàa borí ọkàn mi mọ́. not to overcome me. ó ní èmi ti lé àwọn ọ̀tá mi. I have pursued my enemy. èmi sì bá wọn. and part one àdúrà yìí là ń gbà. this is part one. ẹ já kígbe. shout. wà ní bàbá mi o. máa by fire. ẹ fi agbára dì mí lámùrè. uphold me with that power. kí ogun ojú ayé. for the battles of the world. àti ogun ojú àlá. and battles of the deep. kó má bàa borí ọkàn mi mọ́. kó má bàa ẹ fi agbára dì mí lámùrè. hold me with that power. ẹ sọ ní àdúrà orúkọ jésù. bàbá mi o. my father. ẹ fi agbára dì mí lámùrè. hold me with that power. kí ogun ayé. for the battles of the world. ojú ayé àtọjú àlá. kó má bàa borí ọkàn mi. ẹ dì mí lámùrè. ẹ dì mí lámùrè. ẹ ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè ẹ̀dìmí lámùrè bóra dùà jésù kristi olúwa wa. jesus our lord. nígbà míì tán àbárí ìyàmú wọn lè nawọ́ mú ọmọ. if they could not hold the pain they could hold the children. nínú ìyẹn tí mo ṣe máa ń fẹ́ ká máa gbàdúrà fún àwọn ọmọ wa. that is why i love to pray for our children ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí n bá ní ká gbàdúrà fáwọn ọmọ. many times we let's pray for our children. èmi ni mo mọ ìtumọ̀ ẹ̀. I know that me. torí àdúrà ìyá tèmi gbà lórí mi. it was my mother prayer that answered on my behalf. mo ti sọ́ọ́rí ìgbà mi máa jí láàrin òru máa ń dẹ̀ báyàwó mi lórí lórí bẹ́ẹ̀ tó bẹ̀rẹ̀ sí gbàdúrà. I will wake up at night meet my wife praying ìyá yẹn àti ìyàwó mi wọ́n dúró bí ìyá fún mi. they my wife and I. wọ́n dẹ̀ ń gbàdúrà yẹn mo dẹ̀ ń rí gbàsẹ́ rẹ̀. ìwọ náà sọ pé bàbá mi ò. my father. ẹ fi agbá agbára di àwọn ọmọ mi lámùrè. upon my children with a power. ogun ayé má bàa borí wọn. the battles of the world. ó yá sọ́dí àdúrà orúkọ jésù. bàbá mi o. my father. ẹ fi agbára di àwọn ọmọ mi lámùrè. kí ogun ayé kó má bàa borí ọkàn wọn. ẹ di àwọn ọmọ mi lámùrè. ẹ di wọn lámùrè. ẹ di wọn lámùrè. gbàdúrà fáwọn ọmọ yẹn dáadáa. gbàdúrà fún wọn. pray them for them fi agbára di àwọn ọmọ mi lámùrè. I hold my children with a power. kí ogun ayé má bàa borí ọmọ wọn. but the physical battle not over. ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. pray pray pray. olúwa dìde. Lord arise. fi agbára di àwọn ọmọ mi lámùrè. hold me with a power. Jésù Olúwa wa. Jesus alone. A ti gba agbára wa fẹ́ lépa ọ̀tá báyìí. You want to pursue my. Sọ pé gbogbo ọ̀tá tó ń fi bí lépa mi. Every animal avenging me with evil. Ẹ̀yin ángẹ́lì ológun o wọn. smite them. áńgẹ́lì ológun bá pàdé ọ̀tá kí ló máa ṣẹlẹ̀ sọ́tà. if enemy to smite the enemy. abati ẹ̀jẹ̀ yamayama. if you consume the enemy ní ìkóríta kan nígbà tí ogun dìde ní àkókò Joshua. And the junction the life of Joshua when battle arose. bí ogun ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́. as the battle was going on. Joshua wá rí ẹnìkan gíga. Joseph saw someone who was pẹ̀lú ìdà rẹ̀. sword. ó wá wojú ẹ̀ pé a. Ah, say we look like the person. bóun ti ẹ ṣe jẹ́. say how why are you this way olúwa ló rán mi wá sínú ogun. the lord have sent me to. áńgẹ́lì ológun tọ́lọ́run rán wá that is an angel of war. ẹ shout. gbogbo ọ̀tàkọ́tà tó ń fi ibi lépa mi. every enemy avenging. áńgẹ́lì ológun o. angels of war. ó yẹ pàdé ogun ọ̀sán náà. fight them. áńgẹ́lì ológun o. angels of war. ẹ pàdé ogun ọ̀sán. fight them. ẹ pàdé ogun ọ̀sán. ó yá gbàdúrà bàbá mi o. my father. ọ̀tàkọ̀tà. every enemy. tó bá fi ibi nípa mi. that is what happen with evil ó yà yangẹ́lì ológun. angels of war. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun ọ̀tá. ọ̀tá tó ń fi bí lépa mi. níbi iṣẹ́ mi. ọ̀tá tó ń fi bí lépa mi. níbi tí mo ti gbéyàwó. ọ̀tá tó ń fi bí lépa mi. nílé ọkọ mi. níbi iṣẹ́ mi. angẹ́lì ológun. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. ẹ pàdé ogun náà. gbọ́ àdúrà jésù kristi olúwa wa di ọwọ́ aládùúgbò kan mú. hold a prayer partner. ọwọ́ rẹ̀ méjèèjì. hold on to the two hands. wà á pe jésù lẹ́ẹ̀kan. oh jesus once. wà ní ìwọ ọ̀rẹ́ mi o. my friend. ọ̀tàkọ̀tà tó gbé agbára ogun jáde. every animal holding on with the power of war. tó ń yọ ayé rẹ lẹ́nu. afflicting your life. ogun ọlọ́run o. host of heaven. ẹ pàdé ogun náà. ó yá gbàdúrà orúkọ jésù bàbá mi o ìwọ ọ̀rẹ́ mi o gbogbo ọ̀tá tó gbé agbára ogun jáde tó yọ ayé rẹ lẹ́nu ogun ọlọ́run o ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà ẹ pàdé ogun náà dùn jésù olúwa wa sáré mú ẹnì kejì. hold the next person lẹ́yìn àdúrà tá à ń gbà yìí. after this prayer. wà á rí i pé àwọn àlá rẹ máa yàtọ̀. na your dream life will change. gbogbo agbára tó máa ń wá rìn ọmọlẹ̀ lójú àlá wọn ò torí ṣàṣe mọ́. sọmọ ìwọ ọ̀rẹ́ mi o. you my friend. ọ̀tá wo ló gbé agbára ogun jáde. what enemy is going to the power of battle. tó fi yọ ayé rẹ lẹ́nu. to torment your life. ẹ̀yin angẹ́lì ológun o. angels of war. àdúrà. ọ̀rẹ́ mi o ọ̀tá wo ló gbé agbára ogun jáde tó fi yọ ayé rẹ lẹ́nu ayéde ológun o ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù bua bua Jésù Olúwa wa mú ẹni kẹta. hold on to the third person. sọ pé ìwọ ọ̀rẹ́ mi o. you my friend. ojú ajé ti di èèyàn mú. hold on to someone. tí máníkẹ́ di èèyàn mú fàásùtò ó sọ wọn. ìtumọ̀ ẹ̀ pé èèyàn méjì wọ́n sàn ju ẹnìkan lọ. it means two are better than one. ní ti bíbélì sọ nìyẹn o. that is what bible says. bible says one will chase a thousand and two will chase ten thousand ẹ kígbe. shout. ìwọ ọ̀rẹ́ mi o. you my friend. ọ̀tá wo ló gbé agbára ogun jáde. what enemy is holding on to the power of battle. tó lóun fẹ́ da ipa ọ̀nà àwọn ọmọ rẹ rú. I want to mark the part of your truth. áńgẹ́lì ológun o. angels of God. ẹ kọlù. smite them. ẹ sọ ní àdúrà orúkọ Jésù. bàbá mi o. my father. ìwọ ọ̀rẹ́ agbára ogun jáde tóun fẹ́ da ipa ọ̀nà àwọn ọmọ rẹ rú ángẹ́lì ológun o ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù ẹ̀kọlù gbọ́dọ̀ dùà jésù olúwa wa. jesus our lord. ẹ já gba eléyìí. Let's pray this. Nínú ìpàdé òkùnkùn tí wọ́n ti ń dá ògo mi lóró. In that evil garden they are tormenting my glory. Ẹ sọ̀rọ̀ nínú ìpàdé òkùnkùn tí wọ́n ti ń dá ògo mi lóró. in that evil garden they are tormenting my soul. áńgẹ́lì ológun o. angels of God. ẹ kọlù wọn. ẹ sọ ní àdúrà. orúkọ jésù. bàbá mi o. my father. nínú ìpàdé òkùnkùn. in that evil garden. tí wọ́n ti ń dá ògo mi lóró. they are tormenting my glory. áńgẹ́lì ológun o. angels of God. ẹ kọlù wọn. ẹ kọlù wọn. ẹ kọlù wọn. ẹ kọlù wọn. ẹ kọlù wọn. ẹ kọlù wọn. ẹ kọlù wọn them. gbọ́ àdúrà jésù olúwa wa. ẹ máa tún àdúrà yẹn gbà lẹ́ẹ̀kan sí. repeat that prayer. láàrin ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ nípa sélọ̀ kan. we know this we talk about the story. mi ò báyìí náà gbọ́ news yẹn. I don't know about you hear about the news. lórí omi. at àwọn sélọ̀ yẹn bóyá ńgbà tí wọ́n bọ́lẹ̀ náà bá rí létí odò wọn bá rí ṣìgìdì. they saw ṣìgìdì. ṣìgìdì. They saw graven image. What what what? Any yẹn they ìyá ó they ìyá okoy. The person tie the wife of his husband. Ó wá de okoy? And tie his husband. Ó wá kọ gbólóhùn He now wrote those things there. Ó ní lágbájá ọmọ lágbájá. So so and so. good èmi ló máa fẹ́ sílé o. you marry me o. gbogbo owó rẹ tèmi ló máa jẹ́. all your money will be mine. bí n bá ti ń béèrè ó máa fún mi. as you be giving me. ó tún ní ìyá ọkọ òun. you my giver in law. ohun gbogbo tóun bá ti ń paláṣẹ nílé ọkọ òun. all I command of. òun ni kó máa ṣẹlẹ̀ o. that is what will happen. àwọn èèyàn ti ó ti gbàgbé bóun náà bímọ. he has forgotten that he also give birth. the bible says God is not mocked ó ọlọ́run àlèbù. whatsoever you sow you shall reap. ohun bá kú ìgbìn láàkó. and to every reaping there is a multiplying effect. bẹ́ẹ̀ni law of harvest ni orí yẹn sọ ní yorùbá ẹ má rò pé pásítọ̀ yín ló kàwé ó dẹ̀ wá dìyà ọkọ kí ló ń wá kiri. Why, what is this talking about? obìnrin nílé ọkọ tó o bá ti ṣe dáadáa. once you are good at the place of work. ó ti tán wàá gbádùn ọkọ wàá gbádùn ìyá ọkọ ẹ làṣírí bá tú that secret was not exposed. bí ẹni yẹn dẹ̀ ṣe rí kíní yẹn. as he saw the thing. gbogbo ntó de tu. ó dẹ̀ tu he untied everything. mo mọ̀ pé ọjọ́ yẹn ni marriage yẹn máa túká. I know that day will mark the end of that marriage. àwọn Yorùbá ní ilé tá a bá fi tọ́mọ. said the way will train a child the way to go. obìnrin ò nílò láti ṣògùn kọ́kọ́ ẹ tó fẹ́ràn ẹ. you don't need to go on chance. before you start. ta ló mọ iṣẹ́ tí wọ́n ti ṣe nítorí tiẹ̀ náà. who know what they have done on behalf of. ìpàdé òkùnkùn ló mú orúkọ ọkùnrin yẹn àti màmá rẹ lọ. but he went there with an evil meeting with those names. tẹ bá wò dáadáa ìyá ọkọ yẹn ò ní wá gbádùn ọmọ ẹ. he will not even enjoy their children. torí ọ̀dọ̀ ìyàwó ẹ̀ yẹn ló máa kó gbogbo ẹ̀ lọ. he will be doing all to his wife. ẹ kí sound nínú ìpàdé òkùnkùn. in every evil meeting. tí wọ́n ti ń dá my glory is being torment. àrà àti iná olúwa lọ tún wọn ká níbẹ̀ ẹ sọ ní àdúrà orúkọ jésù bàbá mi o nínú ìpàdé òkùnkùn tí wọ́n ti ń dá ògo mi lóró àrà àti inú olúwa lọ tún wọn ká lọ tún wọn ká lọ tún wọn ká lọ tún wọn ká lọ tún wọn ká lọ tún wọn ká faraya kó gbàdúrà yìí faraya ta ló mọ ibi tí wọ́n dé ìwọ náà wọ́n yàtàtà bó sotori mo sábà ah. yà yes ara àti lóluwa lọ́tún wọn ká níbẹ̀ lọ́tún wọn ká níbẹ̀ lọ́tún wọn ká níbẹ̀ lọ́tún wọn ká níbẹ̀ lọ́tún wọn ká níbẹ̀ lọ́tún wọn ká níbẹ̀ kó àdúrà jésù olúwa wa ẹ jẹ́ àgbàdúrà méjì ṣe. let's pray two more prayers. bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ a pàdé fún part two àdúrà yìí. next week we we'll meet for the part two. èmi ti lé àwọn ọ̀tá mi. I have pursued that. èmi sì ṣe kí ni èmi sì bá wọn. and overcome pariwo. shout. olúwa níbo ni wọ́n de ayé tèmi náà mọ́ tògótògó. so where is my life has been tied in níbo ni wọ́n de iṣẹ́ mi mọ́ tògótògó. where is my job tied in níbo ni wọ́n de àwọn ọmọ mi mọ́ tògótògó. where is my children tied in agbára ìtúsílẹ̀ látọ̀dọ̀ wá. ó yá tú mi sílẹ̀. tú àwọn ọmọ mi sílẹ̀. tú iṣẹ́ mi sílẹ̀. ó yá gbàdúrà orúkọ jésù. bàbá mi o. my father olúwa níbo ni wọ́n di ayé mi mọ́ tògo tògo ẹ sọ̀rọ̀ ìyàbọ̀ sẹ́kẹ̀tẹ̀ ní mo sandalia oh my god olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ olúwa tú mi sílẹ̀ wá dùá yéésù olúwa wa màá tún àdúrà yẹn pè lẹ́ẹ̀kan sí i. I will repeat that prayer ọmọkùnrin kan wà ní agbègbè church wa yìí. a particular brother around our church. mo mọ̀ pé yín kankan máa ṣàkíyèsí ẹ̀. many of us will notice this brother. ẹgbẹ́ fẹ́ǹsì wa yẹn tẹ́lẹ̀. usually the event of this offence. abẹ dùn síbẹ̀. you will stand there. amu newspaper. you began to you began to. abẹ̀rẹ̀ sọ̀sọ̀ a máa sọ grammar. begin to speak all wọ́n ti yà á níwèrè o. they make bá ń gbọ́ grammar ẹnu ẹ̀. but if you lis ten to what he say. ìgbà mi ẹ ti rí brother god bless you ìgbà mi ò lè mú shock abẹ máa work mathematics a máa solve physics statistics. all sort of statistics wọ́n dé togotogo. they tied him in chains. pé ṣó sọ pé o lọ́pọlọ ni. he say you are brilliant. àní jẹ́ kó rí ọpọlọ yẹn lò. he will not make use of that blood. ó máa dùn mí fún ọ tó o bá mọ̀wé tó o brilliant tó o mọ lọ́hùn. if you are too brilliant and you don't know God. brilliance without heavenly support. ó mọ̀wé ò ní ọlọ́run. brilliance without God. ó mọ̀wé ò ní ọlọ́run. is equal to zero. Òdo ló máa já Gbogbo tó ti fi ìwé kó All you have gathered with the wisdom. Ọjọ́ kan ni òkùnkùn máa jágbà lọ́wọ́ rẹ̀. And the darkness will snatch all. Torí pé wọ́n rí i pé wọ́n gbé ọ, wọn rí Ọlọ́run nínú ayé rẹ̀. They will not see God in you. Ẹ kígbe. Shout. Níbo la dé ayé mi mọ́tò gbogbo? Where is my left side in glory? Agbára Ọlọ́run o. Power of God. Tú mi sílẹ̀. Ó yá gbàdúrà. Orúkọ Jésù. Bàbá mi o. My father mo la de ayé mi mọ́ tòkòtòkò agbára ọlọ́run tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú mi sílẹ̀ tú wa ẹ wá gbà fún àwọn ọmọ yín káwọn gbà kan tó kù with nínú ìrìn àjò mi níbi iṣẹ́ ìránṣẹ́ yìí. in my experience of ministry. I have met four brothers. time tí mo pàdé wọn wọn ìkan ti wọ fifty. at the time I met them they were fifty one one is fifty one ìkan wọ fifty three one is fifty three ìkan wọ fifty five one is fifty five wọn ò lọkọ eh, wọn ò láyà wọn ò lọmọ wọn ò lè rí as problem wọn ò rí as problem. you don't see it as issue wọn rí ẹ wọn ti dè wọn ni. they have been tied down. àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin tí mo dẹ̀ ń sọ yìí. very exceptional students ni wọ́n nígbà tó wà ní school. they are too brilliant. wọ́n mọ ìwé. they are too brilliant. wọ́n mọ ìwé. they are too brilliant. ṣùgbọ́n ọ̀tá dè wọ́n tòkòtò. the enemy has tied them in glory. ọ̀tá sọ gbogbo ìmọ̀ tó wà lórí wọn wọ́n sọ di òfo. the enemy make their wisdom to be useless. ọ̀tá lòun fẹnu pè báyẹn. you are calling them that way. dáfídì wípé èmi ti lé àwọn ọ̀tá mi. I have pursued ti bá wọn. I have overcome. Ọmọ Dáfídì gangan tó bínú ẹ̀ ó di ọ̀tá rẹ̀. Even David's son became his own enemy. Mo fẹ́ pa torí pé fẹ́ gbàjọba. Like wants to kill him. Mélòó mélòó àwọn tá à ń bá gbélé àwọn ẹbí àwọn ọ̀rẹ́. How much more those who are staying with? Níbo ni wọ́n dé àwọn ọmọ mi mọ́ tògótògó? Where is my children tag in? Agbára Ọlọ́run o. Power of God. Ó yá tú wọn sílẹ̀. Ẹ sọ́ di àdúrà. Ó yá ó yá ó yá ó yá ó yá ó yá olúwa níbo ni wọ́n de àwọn ọmọ mi lọ́tò gbogbo agbára ọlọ́run lọ tú wọn sílẹ̀ lọ tú wọn sílẹ̀ lọ tú wọn sílẹ̀ lọ tú wọn sílẹ̀ lọ tú wọn sílẹ̀ lọ tú wọn sílẹ̀ gbàdúrà yẹn fún àwọn ọmọ rẹ àwọn ọmọ yẹn ní èrè ọjọ́ alẹ́ rẹ níbo ni wọ́n dé àwọn ọmọ mi má tògbòtògbò agbára olúwa lọ tú wọn sílẹ̀ jésù olúwa wa gbàdúrà kan tó kù yìí pray this one. o dúró sójú kan náà. you no be at the store. wà ní mo pàṣẹ. I command. mo sọ tẹ́lẹ̀. I prophesy. ní orúkọ olúwa. in the name of the Lord. bí mo ti ń lọ ní ọ̀sẹ̀ tuntun yìí. as I go this new week. ọ̀nà ire máa là fún mi. my way shall be true. ọ̀nà àṣeyọrí máa là. my way of success shall be true. ọ̀nà ìrànlọ́wọ́ máa là. my way of help shall be true. ó jáde kò wọlé mọ́. nínú ọ̀sẹ̀ yìí. má jẹ́ ó já ìpín mi. ajínigbé. má jẹ́ wọ́n jí mi gbé. ajínigbé. má jẹ́ kí wọ́n jí àwọn ọmọ mi gbé. ó yá sọ́ name of Jesus. Bàbá mi o. My father. Olúwa. Lord. Bí mo ti ń lọ nínú ọ̀sẹ̀ yìí. As I go this week. Mo pàṣẹ. I command. Mo sọ tẹ́lẹ̀. I prophesy. Ọ̀nà mi máa là. I wish I be true. Ọ̀nà ire máa là fún mi. I wish I be true. Ọ̀nà owó máa là. Ọ̀nà ìrànlọ́wọ́ máa là. Ọ̀nà aláàánú máa là. Ọ̀nà gbọ́dọ̀ dì mọ́ mi. Ìjì ò gbọ́dọ̀ jà mí. Ajínigbé. Wọn gbọ́dọ̀ jí àwọn ọmọ mi gbé. Ajínigbé. Wọn gbọ́dọ̀ jí ògo mi gbé. Olè ajíre gbé. Kò gbọ́dọ̀ gba eré jáde lọ́wọ́ mi lọ́sẹ̀ economy ó là jésù olúwa jesus alone. sáré kọrin àsọtẹ́lẹ̀ fún èèyàn mẹ́ta. sing this prophetic song for three people. nawọ́ sí ẹnìkiri báyìí. turn to the first person. ìka wòlíì rẹ ló máa nà sí. press on the prophetic finger. ìka kẹta. your third finger. ọ̀nà rẹ̀ ala ọ̀nà rẹ̀ ala ọ̀nà rẹ̀ ala ọ̀nà rẹ̀ ala ọ̀nà rẹ̀ ala ọ̀nà rẹ̀ ala àfàìlà ọjọ́ ló lè mú kọ́nà rẹ̀ máa la ọ̀nà rẹ̀ lẹ́nu kẹta gbé ọwọ́ rẹ sáyà rẹ ọ̀nà mi ala, ọ̀nà mi ala, ọ̀nà mi ala, ala. ọ̀nà mi ala, ọ̀nà mi ala, ọ̀nà mi àlà àfàìlà ọjọ́. Rasta. two hands. Èmi ti lé àwọn ọ̀tá mi. I have pursued my enemy. Èmi sì bá wọn. And overcome. Bẹ́ẹ̀ ni èmi kò padà sẹ́yìn títí a fi run wọn. I did not go continue. Láti òní lọ. Henceforth. Ogun ọ̀tá ò borí rẹ mọ́. The enemy not overcome you ogun ojú àlá mo ní kò tún borí rẹ mọ. battles of the team will not overcome you. ohun gbogbo tó ti sọ láàárọ̀ ilé tí olúwa. you have said this morning to the Lord. ó yá kó wọlé àṣẹ lọ bẹ́ẹ̀. answer agbára tí ọ̀tá gbójúlé. power the enemy is depending upon. tí wọ́n fi ń yọ ayé rẹ lẹ́nu. used to afflict your life. agbára náà ó yá kó laná sọnù. catch power catch fire. agbára tí ìjì kì í jà. power that overcomes storm. agbára tí ò ṣeé mú. power that cannot be questioned. agbára tí ò ṣeé rí fín. power that cannot be insulted. agbára kò ṣeé pa. power that cannot be touched. agbára kò ṣeé jẹ níyà. power that cannot be suffered. ó ní ìwọ ti fi agbára dì mí lámùrè. you have strengthened me with power. agbára náà kó wọnú ayé rẹ lọ. such power agbára náà kó wọnú ayé rẹ lọ. receive such power. bí o ti ń lọ ní ọ̀sẹ̀ yìí. as you go this week. ọ̀nà rẹ là. your way shall be true. ọ̀nà rẹ là. your way shall be true. ọ̀nà rẹ là. your way shall be true. ọ̀nà rẹ là. your way shall be true. ìrànlọ́wọ́ tó kanlẹ̀kùn rẹ̀. help you do not even know that. lọ́sẹ̀ yìí gan o máa rí gbà. you shall receive it. bẹ́ẹ̀ ló ṣe máa rí o. so shall you. ní orúkọ jésù kristi olúwa wa. jesus alone èmi ni ìránṣẹ́ Ọlọ́run Túndé Bámigbóyè. I am pastor Túndé Bámigbóyè. bí a ti máa ń ṣe ẹ fi àdúrà ìránṣẹ́ sí àwọn ènìyàn yìí. as we do let's send the prayer to our relatives. yorùbá jẹ́ Jésù là ń pàtẹ́wọ́ yẹn fún ẹ padà. we are clapping for Jesus clap very well. ẹ fi àdúrà ìṣọwọ́ sí àwọn ènìyàn yìí. send this prayer to our relatives. bákan náà ẹ má jẹ́ ká gbàgbé ìpàdé orí òkè tá a ní lọ́sẹ̀ yìí. likewise don't let us forget our monthly program. ní ọjọ́ Thursday wọ Saturday. on Thursday till Saturday. April eleven to thirteen. epo yìí eleven twelve thousand. three thousand five hundred ní owó mọ́tò. the thief is three five. lẹ́ẹ̀kan sí mo dúpẹ́ lọ́wọ́ àwọn ènìyàn ọlọ́run tí wọ́n fún wa ní owó fún free bus scheme. likewise I want to appreciate everyone who has supported the free bus. ogunlọ́gbọ̀ àwọn ènìyàn ni wọ́n ti jẹ àǹfààní yẹn. many privileged have enjoyed the privilege. àwọn tó kù díẹ̀ káàtó fún those who are not capable. mo dẹ̀ ń gbàdúrà wọ́n sanwó bọ́ọ̀sì ẹ lóṣù yìí lóṣù tó ń bọ̀ ìwọ the next one you pay for people tẹ́bá tún fẹ́ máa gbádùn àwọn àdúrà yorùbá wa yìí lójoojúmọ́. if you want to enjoy our daily yorùbá prayer. ẹ lọ fi orúkọ yín ṣọwọ́ sórí yorùbá prayer team lórí facebook. send for the name at yorùbá prayer team on facebook. o ti lé ní eight thousand members. tá a wà níbẹ̀. we have up to eight thousand members. ẹnu ẹ̀ orúkọ yín ṣọwọ́ àgbà ìsílẹ̀. send for the name and you be accepted. bákan náà ni a ti ní over four hundred and fifty prayers. likewise we have four fifty prayers. lórí youtube. on our youtube page. ẹ lọ síbẹ̀ kẹ́ máa gbádùn àwọn àdúrà yẹn. go there and enjoy the prayers. fún ìrànlọ́wọ́ àdúrà. for help in prayer. ẹ pè sórí nọ́mbà yẹn. call on this number. zero seven zero. zero seven zero. thirty seven twenty six. thirty seven twenty six. one three three five. one three three five. zero seven zero. zero seven zero. thirty seven. thirty seven. twenty six. twenty six. one three three five. one three three five. wádìí ọ̀sẹ̀ tó ń bọ̀ á parí àdúrà yìí. next week we will end on the prayer. ẹ méèyàn metakeni fire. Yeah, yeah, yeah, yeah, yeah, yeah.